اتقوا الله تعالى واعلموا أننا في انتظار رمضان وقلنا في الجمعة الأخرى أنه لا ينبغي أن يقتص صيام متقدما على رمضان إلا من كان عادته الصوم قبل دخول رمضان أيها المسلمون ثبت في الصحيحين عن عمران بن حسين أن النبي صلى الله عليه وسلم قال لرجل هل سمت من ثغر هذا الشهر شيئا قال لا قال فإن أفطرت يومين وفي رواية للبخاري أظنه يعني رمضان وفي رواية مسلم وعلقها البخاري هل سمت من ثار شعبان شيئا وفي رواية إذا أفطرت فصم يومين مكانه يوم أو يومين شتى شعبة والقرار يا عباد الله على المشكور آخر الشهر وقد أشكل موقف الصحيحين عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقدموا رمضان بيوم أو يومين إلا من كان يصوم صوما فليصم لذلك كثر الحديث أن هذا الرجل الذي سأله النبي صلى الله عليه وسلم كان يعلم أنه أن له عادة بصيامه أو كان قد نذره فلذلك أمره بقضائه وفيه دليل على استحباب قضاء ما فات من التطوع من الصيام فصيام آخر شعبان يا عباد الله له ثلاثة أحوال الحالة الأولى جنها إن كان بنية رمضانية احتياطا لرمضان الحالة الثانية إن كان بنية النذر أو قضاء عن رمضان أو عن كفارة جوزه الجمهور الحالة الثالثة أن يصام بنية التنوع المطلق وكرهه من أمر بالفصل بين شعبان ورمضان والكراهة التقدم يعني مدى الله بالصوم بيوم أو يومين على رمضان ثلاثة معاني المعنى الأول أنه على وجه الاحتياط لرمضان وعن عائشة رضي الله تعالى عنها قالت إن الناس كانوا يتقدمون الشهر ويصومون قبل النبي صلى الله عليه وسلم فأنزل الله عز وجل يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله قالت عائشة رضي الله عنها إنما الصوم صوم النار والفطر فطر النار ولهذا نهي عن صيام يوم الشك يقول عمار بن يسار بن ياسر عليه رضي الله عنه انصامه فقد عصى هذا القاتل يوم الشك يا عباد الله هو الذي تحدث برؤيته من لم يقبل قوله فأما يوم الغيظ في خلاف بين العلماء يقول إسحاق بن رهوي لا يصوم يوم الغيظ ولكن يتلوم بالأكل فيه إلى ضحوة النهار خشية أن لرؤيته بخلاف حال صحوة فإنه يأكل فيه بالغدوة والمعنى الثالث الفصل بين صيام الفرض والنقل وكذلك الصلاة لما رأى النبي صلى الله عليه وسلم رجلا يصلي وقد أقيمت صلاة الفجر قال له صلى الله عليه وسلم الصبح أربع وفي المسند أنه قال افصلوا بينهما وبين المكتوبة ولا تجعلوها كصلاة الظهر والجمهور على جواز الصيام ما وافق عادة المعنى الثالث يا عباد الله أنه أمر بذلك للتقوي على صيام رمضان لمن في لمواصلة الصيام ولربما ظن بعض الجهال أن الفجر في رمضان يراد اغتنام الأكل فهو خطأ أصله من النصارى وقد يتعدى إلى المحرمات وهذا هو الخسران المبين فآهم أصحاب ذلك الرأي فآهم عاقل منك ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم يعقلون لهم قلوب لا يفقهون بها وربما تكرر كثير منهم في صيام رمضان حتى إن بعض السفهاء من الشعراء كان يسبه فأخذه داء كره ويقرأ في كل يوم مرات ومات عن قبل أن يتركه رمضان آخر وهؤلاء السفهاء يعني عباد الله يتتلون رمضان فهو يعد الأيام والليالي ليعود إلى المعصية وهؤلاء مصرون قوم هلكة ومنهم من لا يصبر على المعاصي في رمضان الحذر الحذر من المعاصي يا عباد الله وكم سلبت من نعم وكم جلبت من نقم وكم خربت من ديار وكما أخلت ديارا من أهلها وما بقي منهم ديار كما أخذت من العصاة بالسار كما محت له من آثار إن حلوه ليلهم كقوم كان دارهم كله رمضان من صام اليوم عن شهوته أقر عليها بعد مماته ومن تعجل ما حرم عليه قبل وفاته قام بحرمانه في الآخرة وفواته يقول الله تبارك وتعالى فذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها ومن شرب الخمر في الدنيا لم يشربها في الآخرة ومن لبس الحرير في الدنيا لم يلبسه في الآخرة وعن ابن عمر وأنس يا عباد الله إن النبي صلى الله عليه وسلم يبشر أصحابه بقدوم رمضان يقول قد جاءكم شهر رمضان شهر مبارك كتب الله عليكم صيامه تفتح فيه أبواب الجنان وتغلق فيه أبواب الجحيم وتغلق فيه شياطين فيه ليلة خير من ألف شهر ومن حرم خيرها فهو الكريم بلوغ شهر رمضان يا عباد الله وصيامه النعمة نعمة عظيمة على من أذكره الله عليه ويدل عليه حديث الثلاثة الذين استشهد اثنان منهم ثم مات الثالث على فراشه بعدهما ورؤيا في المنام سابقا لهما فقال النبي صلى الله عليه وسلم أليس صلى بعدهما كذا وكذا فلا وأدرك رمضان فصامه هو الذي نفسي بيده إن بينهما لأبعد مما بين السماء والأرض أيها المسلمون اعلموا أنه من رحم في شهر رمضان فهو المحروم ومن حرم خيره فهو المحروم ومن لم يتزود فيه المعادي فهو ممنون نسأل الله تبارك وتعالى أن يجعل الله يجعلنا من المحروسين والأشقياء يا رب العالمين يا أرحم الراحمين الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه يا عباد الله لم يبقى للدخول في شهر رمضان إلا أيام قلائل استعدوا واستكملوا رمضان بكل خير واتركوا ما في أيديكم من الشر ọlọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ tó sí lórí gbogbo òṣèṣì ọlọ́run ọba náà ni àjọpẹ́ fún ìjọmọ̀nà fọlọ́run ọlọ́run dákúmọ́ sí wa lọ́nà láéláé ọlọ́run àtọ̀rọ̀ tí àti ọ̀làfáà nígbà Muhammad ànábì tó ti ṣe kò sí eré kan àfikún ọ̀ka wá sí òsì tó jẹ́ lábúrò àfikún sọ alára ń bẹ̀ ọlọ́nkọ́ bá ní kí ànábì yá àtàwọn aráalé rẹ̀ àti àwọn fàábì rẹ̀ àti àwọn ẹni tí wọ́n dúró lórí ìlànà ẹ̀sìn rẹ̀ dáadáa títí di ọjọ́ ẹ̀san àwa náà ọlọ́run ti àwa náà lè kọ́ta wọn ọ̀rọ̀ wọn ọlọ́run já lè máa sọ ìwà wọn ọlọ́run já lè máa wò ìjọ tí wọ́n fi tí wọ́n fi jẹni yọnu ọlọ́run ti rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yin ọdún sí ọlọ́run ọba nínú àwọn ọ̀rọ̀ tá a fi sọ fún wa tẹ́lẹ̀ nígbà tí sáà sáà tó ti di bí ogún jọ báyìí sẹ́yìn bí ọjọ́ díẹ̀ náà lókun láti wọnú oṣù rọmọdán ojú yìí wáyé pé ẹsẹ̀ ọ̀rọ̀ kẹwàá láti ọ̀dọ̀ anábì sọlọ wọn àlùfẹlẹ títí rọmọdán bá di àbí tíṣà àbẹntọ bá ti di lájẹ láti mí àwẹ̀. àwa ní àdéhùn mi tún wá padà wá ojú yìí wá wípé ìyẹn fẹni tí ò bá gbá àwẹ̀ tẹ́lẹ̀ wọn wá lọ bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ nígbà tíṣà àbáǹdékè ni ò tó jí làjẹ. ṣùgbọ́n tó bá yẹ pé ń gbá àwẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n wà nù ẹni tí máa ń gbà rẹ̀ púpọ̀ lẹ́sìn bí àǹtọ̀tọ̀ láti tí máa ń gbà rẹ̀ púpọ̀ náà oṣù ṣàbá ń táwà yìí lálẹ́ ìlú ẹnìyẹn lè gbà wẹ̀ títí láti fẹ́ mú àwẹ̀ Ramadan. lórí lẹ́nu ẹgbà wa láti ọ̀dọ̀ afárá Bukhari àti Muslim àdéhùn ìmọ̀ràn gbìnà fọ̀tẹ́yìn wọn náà mẹ́tẹ̀ẹ́ sálọ lọ́wọ́ àrẹ fúnlẹ́m arákùnrin kéré pé ṣé ọgbà kẹkẹ nígbẹ̀yìn oṣù ṣàbá ń táwà yìí arákùnrin yẹn ló wọ̀ gbà arákùnrin yẹn ní àìsàn tó lọ́wọ́ sọ fún pé tó ọ̀bá gbà ọ̀la epo sínú ń bẹ̀ ọ̀ya àgbà rẹ̀ ọjọ́ méjì ní ìyẹn ni pé rọ́pò ọjọ́ tó fi ṣe kíni ọ̀tọ́ fi sínú nígbẹ̀yìn oṣù ṣàbá yẹn. oríṣiríṣi ẹ̀gbà wa lọ́wọ́ nígbà tó ti láǹsọ fún arákùnrin yìí pé tó ọba fi kíni o tó bá ti sínú ìjọ kan nínú oṣù ṣàbá ìgbẹ̀yìn rẹ̀ yìí kò fi ọjọ́ méjì kò fi rọ́pò rẹ̀. àwọn àfáà ìtumọ̀ kára àrùjá ní sọ́tọ́lá tó wí òun náà nìgbẹ̀yìn oṣù ìgbẹ̀yìn oṣù ìgbẹ̀yìn pé ẹni tí bá ń ká àwẹ̀ bọ̀ tẹ́lẹ̀ kò sí láì fi ó lè gbà á dé parí oṣù ṣàbáǹtà wáyé. àjù lọ àdìsí àdìbò ẹ̀rọ tí a ṣàlàyé fún wa yẹn tó ti sọ́lá sọ báyìí pé kẹ́nìkan kí má gbà àwẹ̀ ẹjọ́ kan àbíjọ́ méjì ṣáájú rọmọkàn àyàfi fẹ́ni tí bá ń ká àwẹ̀ bọ̀ tẹ́lẹ̀ irúfẹ́ ènìyàn lè gbà kó sílẹ̀ sílẹ̀. tó báyìí òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàfin túmọ̀ wípé arákùnrin kan sì fúnlá ń bi léèrè wípé tó ọgbà ẹgbẹ́ yín oṣù ṣàbáyé ó ní àdébí ti mọ̀ wípé ìṣesí rẹ̀ ni pé máa ń gba púpọ̀ nù ṣàbáyé kódà yóò gbà wọnú rọmọkọ́mà yóò fẹ́ gbà tí yóò fẹ́ kónú rọmọkọ́mà yìí. òun lọ́kàn àná ló sọ fún wípé tó sínú bẹ́ẹ̀ ni ọ̀dà tó bá sínú nígbẹ̀yìn ṣàbíàn yìí o kéṣe sí rẹ̀ sì ni kó máa gbà á dáadáa tẹ́lẹ̀ ọ̀yà àgbà méjì lẹ́yìn ìgbà tí ó bá di ẹ̀yìn rọ̀mọ̀dán ọ̀dàrọ́kọ rẹ̀. ìgbà wa mi sọ ìgbà sọ̀tún láti mọ̀ yìí pé arákùnrin yẹn ti lérí àwẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kiri wípé tí mo ṣe sí àwọn ẹni rẹ̀ ọlọ́run ròyìn wọn ní suratul ìlúkúlà ọlọ́run mọ̀tòkìrọ̀ tí àwọn ẹni dáadáa wọ́n á máa mú lérí wọn ṣẹ ìlérí dáadáa wọ́n á máa mú ṣẹ. wọ́n fi ń páyà ọjọ́ kan tó ń pé lábúrò rẹ̀ ó lè kókó gan. ó fẹ́ pé ẹni tó bá lérí ààwẹ̀ wọ́n wá ṣe déédéé inú ṣàbán yìí irúfẹ́ nìyẹn bẹ́ẹ̀ ó lè máa gbà á lọ sí sáfẹ̀mù Ramadan ẹ̀rí wọ́n náà tuntun láti mọ̀ sí sí ẹni yẹn wípé ó lérí ààwẹ̀ nínú oṣù ṣàbán tí ti wá já àwẹ̀ ìgbẹ̀yìn ṣàbẹ̀yìn ni ọ̀dà tó bá ti já ọ̀yà kan lẹ́yìn rọ̀mọ̀tán kò fi méjì kò sọ̀rọ̀ kò rẹ̀. eléyìí a tún máa rí ìtọ́ka lórí tó bá já àwẹ̀ ń súnmọ́ lọ́wọ́ tá a bá já a ìyẹn awe ìfisúmọ́lọ́hún tí ò kì í ṣe dandan bóyá àwẹ̀ ọjọ́ ìsinmi ni à ń pè ní monday àbọ̀jọ́ kọ̀míìsì ni tí wọ́n ń pè ní thursday tó ti ká sọ́sẹ́lá tí ò bá láǹfààní àti gbà á irúfẹ́ àwọn àwẹ̀ yìí á ti mọ̀ sírò rẹ̀ yóò wá dá padà nírú oṣù ṣàbá yìí àti wá sọ fún wa kí òun náà máa ń lo àǹfààní yẹn láti sin àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ọ̀rẹ́ yẹn rẹ̀ tó jẹ ìṣe rọmọdá ìsìn ètò ṣe pé kò ti sìnkì ni ọ tí ò di ìgbà tẹ́lẹ̀ ó fi hàn yí pé arákùnrin yẹn àwẹ̀ tó wọ̀ ni àlẹ́bí wa rí ipò ti sinu nígbẹ̀yìn oṣù ṣàbáyé ìṣẹ́ ọlọ́run wa ń sọ fún pé ọjà tó ọba wa sinu nígbẹ̀yìn ṣàbáyé yìí o ọ̀ya gbìyànjú kan gba méjì sí lẹ́yìn ìgbà tó wà wọn kan bá lọ èèyàn gbàgbọ́dọ̀ ẹni tó ṣe kékeré pèsè sí rẹ òun ni kò ká púpọ̀ nínú oṣù ṣàlá ń ta wáyé àti kò tọ̀nà fìdí yẹn. wọ́n wá sí pé wọ́n jọ bẹ̀rẹ̀ àwọ̀ ẹ̀tẹ̀ láti ṣàbá ń di mẹ́ẹ̀ẹ́dógún ló tún bẹ̀rẹ̀ kí wàá ń gbà lọ títí fá oníṣẹ́ di kíni ọ bí ọmọ tó ń fi wọlé. wọ́n ní ìgbàwẹ̀ nígbẹ̀yìn oṣù ṣàlá ń ti àwà bẹ́ẹ̀ láwọn ti sí mẹ́ta tí yẹn bá ní àníyàn wípé àìbá a mọ̀ ó lè jẹ́ ọmọdá wà ní ọ̀jẹ̀ ṣẹ̀rí ọ̀fún wa nígbà láàyè léyàn. ìfísí kejì tí yẹn bá gbàwẹ̀ ní pé ṣàgbọ́n pẹ̀lú àníyàn ìlérí àbí yẹn dẹ̀ fẹ́ sẹ́ńtì kìrọ̀ ọmọ tó nǹkan tó wà lọ́rùn rẹ̀ ẹgbẹ́dẹ̀ sí ẹ̀kọ́ ẹni yẹn dárẹ̀ bóyó lérí ni kò mú lérí yẹn ṣẹ̀ ṣẹ̀rí àbọ̀ pínpín yẹn gbàwẹ̀ mẹ́ta. àwẹ̀ yẹn wá sí bí bí ọmọdé ńkọ̀la lábẹ́rẹ̀ tí ẹ̀kọ́ ó sì búra ọwá ya àbúra yẹn àwẹ̀ yẹn wá sí dédé kí ni ọmọdé ńkọ̀la olùfẹ́ nìyẹn àwọn àfẹ́ sọ wípé kò sílẹ̀ ó lè ní àwẹ̀ tí ń lọ yẹn àwẹ̀ mo kẹfẹ́ bí súnmọ́ lọ́hùn lásán rọmọdán sí kọ́lá ni arínú àwọn àpá tí wọ́n kọ́ fún kò gbá àmú rárá lọ́jọ́ àwọn àpá wa tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé wọ́n gbọ́dọ̀ fi ìyàtọ̀ láàrin oṣù ṣàgbọ́n rọmọdán pẹ̀lú káptínù ẹ̀rí pẹ̀lú káptínù mẹ́ wọ́n má jàpí pa á sí ẹ̀pọ̀ mọ́ra wọn. nítorí pé sẹ́rí àwọn akọ̀ fún wa ìṣesímẹ́ ìtumọ̀ mẹ́ta lọ́wọ́ lábẹ́ pé sẹ́rí akọ̀ fún wa láti má gbàwẹ̀ fún rọmọdán tí bá sáwẹ̀ lérí tí e ti sáwẹ̀ sẹ́rẹ̀ tí e dẹ́ Ramadan ìyẹn sẹ́ni Ramadan kọ̀la ìtumọ̀ mẹ́ta lọ́wọ́ alábẹ́ ká má sáwẹ̀ di Ramadan kọ̀la. àkọ́kọ́ òun náà ní kí wọ́n bá já sí wípé ìyẹn gbà láti máa sọ pé àgbà mo lè jẹ́ Ramadan kò kú ní ní kókó ní ìsìn wọn sọ pé wọ́n rí wọn ò rí yìí jẹ́mi a sọ fún wa yìí pé

àwẹ̀ máa máa gbà nígbà tí gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ àwẹ̀ ni ìwọ̀n lọ sí kí n kúkú gbà àìbá àmọ́ kò lè jásíkò nínú Ramadan àti pẹ́nu tá a máa sí níjọ́ tí gbogbo àwọn èèyàn bá sínú làwa náà gbọ́dọ̀ sínú ìyàwó lọ sí èmi ti rí tèmi àìsí mo ṣe lè sá mọ̀ ní pé oṣù ti parí báyìí ẹ̀rí níjọ́ táwọn èèyàn bá sínú fáwọn náà sínú nítorí ẹni ṣẹ̀rí àtikọ̀ fún wa nípa ká máa bẹ̀rẹ̀ ní ọmọ ṣẹ́kì ọjọ́ tó ti èmi jì pé abọ́yọ àbí ọ̀yọ́ أخو عمار بن ياسر رضي الله تعالى عنهما وأرضاهما àwọn àti bàbá ọlọ́run bọ́bá ni ọdún tiwọn fún yẹn ni yóò tó bá gbáwẹ̀ ó kàn sí méjì pé àbóṣùn yọ àbóṣùn ọ̀yọ́ ó ń tọ́ ọ́fíìsì ànẹ́bì sallallahu alaihi wasallam lọ́jọ́ tí wọ́n ń pè ní ọmọ ṣẹ́kì òun lọ́jọ́ tó fi yí kí ẹnì tẹ́rù sùn ṣùgbọ́n sọ fáwọn aláṣẹ wọn láwọn ọ̀gọ́rọ̀ ẹ̀nu rẹ̀ ọjọ́ yẹn nìyẹn ọ̀tẹ̀ láàrin náà àwọn àfáà yìí pé wọ́n á fi kúrukúru ni àwọn lóko wọ́n láàárọ̀ ọjọ́ yẹn ìyẹn lè díẹ̀ ìsáàbù wọ́n ìyẹn lè ra ní sùúrù díẹ̀ di àsìkò yálẹ̀ tàbí ó sì kú sí báwa láti fi sùn láàmú wọ́n ti rọ́sùn ni ni wọ́n ni. ìtumọ̀ lórí títẹ̀ ọ̀fẹ́ ká gbáwẹ̀ lẹ́yìn sí ní kílì ti wà nínú àwẹ̀ káfọ̀nkì àtàrin ọ̀rẹ́ àti nẹ́fílà bẹ́ẹ̀ náà ló ti wà láàrin káfọ̀nkì àtàrin ìrun ọ̀rẹ́ yẹn ìrun nẹ́fílà ẹ̀rí pé náà ló ti wà ní súnà tí yẹn lákì ọ̀run tán yẹn bá fẹ́ sí nẹ́fílà ọ̀gá ìrun ọ̀rẹ́ yẹn kí ẹ kálámù àbí kó sọ̀rọ̀ àbí kó sì chéǹjì àyè tó ti kírun yẹn láti lè fi òǹpẹ̀yà táàrin ìrun ọ̀rẹ́ yẹn nẹ́fílà wọ́n lójú ayé anẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bìrì arákùnrin kan wọ́n ti tún àtúbà àdó anẹ́bí wa sọ fún arákùnrin yẹn wípé àtúbà àgbà kí ìrún àtúbà àti mẹ́rin ni wọ́n ní tùmọ̀ rẹ̀ ní wípé ẹni yẹn tún kí látà méjì fi pọ̀ mọ́ sóbẹ̀. Kéde ni wallahu alam, ó lè ni ẹ fẹ́ kí látà àtàlùfàjẹ́. Ó wà nù hadith gbé wọ́n mọ́ fi ìhà ìrọ́ta méjì bóyá ó tọ́kù ìtọ́ àtúnkírun kájírò tẹ́lẹ̀ látàtà kájírì kọ̀kù ó ṣe wá kírun ẹ̀mẹ́ẹ̀fẹ́ gbára láì ó sáré fi méjì yẹn kù àìfẹ́ ẹ̀kẹ́ kọ́ bóyá sáré yẹn nẹ́fìlà yẹn tẹ́bá ilẹ́sẹ̀ kẹsẹ̀ wọ́n dá pọ̀ mọ́kọ̀ ọmọ tí wọ́n ṣe ni ó kì í pé ọlọ́dọ̀ fi yàtọ̀ láàrin ìran ọ̀rẹ́ yẹn àti nẹ́fìlà ọlọ́wà ló mọ́ nẹ́fìlà ẹ̀mí sàṣùgbà ìwọ̀n àyílà ìwọ̀n àyílà ni olóko mẹ́rin ìwọ̀n àtúntò olóko méjì ni. káṣíẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni káṣí kìsì sí èèyàn wọn ni kéèyàn ń báwẹ̀ bọ̀ àti tuntun sọ fún wa. ká aláìsí kò lè gbà wẹ̀ tí gbogbo ṣàbá yìí tó gbé kíni ọ tó fi parí. ìtumọ̀ kẹta ìyàrá òkè ká gbàwẹ̀ ẹ̀ di Ramadan kọ̀la. mo ní fi wọ́n ní sẹ̀rí àwọn aláṣẹ pé ká má gbé àjọ Ramadan kọlà yẹn kí bá ti tètè wà láti lè lágbára láti lè gbàwé Ramadan yẹn agaga ẹni tó bá já sí sí fífú àwẹ̀ yẹn lè sọ ọ́ dọ̀lẹ ọba ike ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ó lè sọ ọ́ di ọ̀lẹ ẹ̀rí ọba gbàwẹ̀ títí yọ ọ̀lẹ ohun tó wá fẹ́ díjó dídí ọ̀rẹ́ yẹn kò ní lè sí ádẹ́mà gbàgbé títí Islam orígun kanú orígun ẹ̀sìn ó fi ẹni ọba jiyàn rẹ̀ àbọ̀ pàṣẹ tó mọ̀ mọ̀ pàṣẹ ìdájọ́ rẹ̀ tó ṣe nínú ẹ̀sìn bí ó tó nínú ẹ̀sìn náà. wọ́n ní pàṣẹ wá ń sọ yìí àwọn mi ò tún máa ṣe òkè ìgbọ̀ yìí pé ìwọ ọ̀kan táwọn àkàwé ni wọ́n ní ká jẹun lẹ́ta ara láti wá bẹ̀rẹ̀ àwẹ̀ ní àwọn obìnrin ká bá gbá ká jẹ gbogbo jẹ ká bá lè jẹ tí wọ́n fẹ́ fẹ́ ẹ̀rí wọ́n nírú ọ̀rọ̀ burúkú báyìí àti ṣe ìpínlẹ̀ rẹ̀ sì wá lọ́dọ̀ àwọn ọkùnrin yóò kódà ẹlòmí ọba tójú ẹ̀dẹ́ bí pé yóò nígbà rọmọdá ní sí ń bọ̀ yóò pọ́lísì náà ni tí wọ́n sáré sí gbogbo sí náà tó máa ń ṣe kíákíá ọ kó tó di kálọ̀ ọmọdé òde wọ́n lọ sí ni tí wọ́n tètè mú odidi kápùn kan mẹ́fà lòun máa mú tẹ́lẹ̀ kó tó di kálọ̀ nínú iṣẹ́ rẹ̀ tí ń ṣe àbíkà mọ́lá ní ṣe ẹ̀wọ̀ ìyá ṣe ṣe pátá ṣe sẹ́yìn kó tó di pẹ́lọ́ ọmọdé òde gbogbo àwọn ẹni tí ṣe sí bá rí báyìí ìṣe ọmọdé ọ̀pọ̀ ìjẹ́ ìdìsí wàláyà àdánù ló tó ṣe ni ọ. kódà ẹranko mẹ́rin ó tún nílò àga ìdúró bí àwọn èèyàn lẹ́rọ. ọlọ́run bá tún hànà bọ̀ tí ayẹ́lá ọlọ́run ní àti ní pípọ̀ nínú àlùjọ náà àti èèyàn àfi wọ́n kúnnú náà ẹja nẹ́mà àwọn ọ̀wọ́ ò ń láàrin tó ṣe iṣẹ́ láwọn òkòdó ọ̀bọ̀n láyé ọ̀rọ̀ nàbí ha. wọ́n lọ́kàn mọ̀wé fi ronú kì í ṣe wípé ká má gbàwẹ̀ bí rọmọdán kọlà ìtumọ̀ rẹ̀ ní sí àmàlà ìsìnkà là máa ń jẹ tẹ́lẹ̀ kí yẹn jẹ bí mẹ́fà ṣé pé fún anílé ìjọ ní àlà ah, pẹ̀lú àlà yóò dé ayé ti jẹun tá jẹ ni. àbí nǹkan tí máa ń ṣe tẹ́lẹ̀ ó kà sí jùlọ ó ló lè jẹ́ halali gan. ẹni pọ́lá wọn bá sọ pé iná wo láyé ẹgbẹ́lẹ́ mọ́tòkìtì ọ̀nà ni kó wà tọ́rọ̀bù ọ̀là àtúntìkù iná wo láyé ẹgbẹ́lẹ́ mọ́tòkìtì ṣíṣe sí mùsùlùmí wọn ní pé a gbọ́dọ̀ jẹ yóò fi pa wá bó ti já sí wípé bá a bá ti yóò àgbọ́dọ̀ máa jẹ mọ́ ẹ̀rí ọlọ́run ní ẹ̀jẹ̀ ẹ̀mú ẹ̀sìn náà ní apá nítorí kọ́lọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ táwọn ẹni tí wọ́n náà ní apá láti wá máa sọ yìí pé wọ́n ní ká má gbàwé bí rọmọdán kọ̀la torí ká fi jẹun bó ṣe wù wá ni ká sọ ni ètò tó tóbi ni wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ fẹ́ lọ́dọ̀ àwọn ọkàn yóò kéé ṣe ìlànà ẹ̀sìn wa táwa ṣe ẹ̀rí wọ́n ní ẹranko onílàkà ìdúró kẹ́ni tí bá ń rò bẹ́ẹ̀ lọ. a tún rí àwọn ẹ̀ka míì tó ti wí pé wọ́n kò nira àwẹ̀ rọ̀mọ́tọ́. ó lè lómi ni òun ọ̀dẹ́ gbà òun ò ní kà nígbà tí wọ́n sọmọ ọlọ́run pa. ní ìparí nínú àwọn òpónú tí ń bú oṣù rọ̀mọ́tọ́ kínú ìkáyà táwọn àbáwá mú wá fún wa ó bẹ̀rẹ̀ sí ní oṣù ní tó ti dé ní ìrètí èèyàn ní jẹun tí ó ti gbádùn bó ṣe wù. ẹ̀rí ọlọ́run ọba ti di wárápá kì í tiẹ̀ wárápá bá mu wárápá yẹn wá yọ lẹ́nu ọlọ́run lọ́mọ yẹ tí ó gbé ìlú lẹ́ kan ẹ̀rí ẹni kúkú tẹ̀ tó ọmọ bà láyé ọmọ tẹ̀ sí jáde láyé àwọn èèyàn nìyẹn ní àwọn èèyàn kan bẹ nípa ká wúwo wọn wípé ó tún ti dé nìyẹn wọ́n tún máa gba àwẹ̀ ìlú ní Ramadan ó wú lọ́rùn wọn wọ́n tún máa ṣe tìláwà ẹ̀rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa wá sún ka Ramadan òun ní ọmọ iye ẹ̀sìn yàtọ̀ odi mélòó àtẹ́nì kẹfà ni níwò kò tẹ̀ sí kó máa ń kọ́ ẹ sọ́ra yan ẹ sọ́ra yan yọ nájú ẹ̀fà ló di lónìí ẹyọ kẹyìn náà ló di wàhálà ni o yóò máa ka òru ní ọmọ àpọ̀sán kò sí ohun tí ń kà fún kó fi lè padà sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ẹ̀rí irúfẹ́ àwọn àwọn míì tún bẹ ọmọ tọ́wọ́ ti kò tí ẹ̀ sí yọkàn wọ́n sọ àwọn àbàjẹ́ wọn lọ wọ́n bá ti kẹ́tẹ́kẹ́tẹ́ àti ẹ̀sìn wọn bá kóra ró láti ojúmọmọ láti ìdílé súnmọ́ ìfún tó padà sí ẹ̀ṣẹ̀ wọn ẹ̀rí irúfẹ́ àwọn ènìyàn ní ìparun náà nígbà máa yàpá rẹ yẹn nígbà gbòdòdó ìyàtọ̀ ẹ̀jẹ̀ asọ́ra fún yàpá o ẹ̀ṣẹ̀ ṣe ń tọ́ o ẹ̀jẹ̀ asọ́ra fún o mélòó mélòó mélòó mélòó ìdíyà jẹ tó ti kúta ló sábà tó ìṣẹ̀lẹ̀ yẹn fi rí mélòó mélòó ilé dáadáa fẹsẹ ti sọ ọdà horo mélòó mélòó àwọn ẹni tí wọ́n ń gbélé tí wọ́n kú kọkọ tó gbogbo wọn ti parẹ́ ẹlẹ́ṣẹ̀ tí wọ́n fẹ́ ṣọ wá sílé kẹkà fún ọmọ ẹ̀rí ẹjẹ asọra fẹsẹ ẹjẹ asọra fún yapa ọmọdé ń bọ̀ ẹjẹ apàdé ẹ ìtàn òkàtì ẹlòmíín nísìnyí ó ti gbé wàhálà kó àpá rẹ̀ lọ́rùn báyìí ẹ ẹ wọn ní òṣìkò tí kí kámẹ́wà lọ yìí o ẹ ẹ àjẹsà sọmọlẹ̀ ti wà ẹlòmíín adìẹ ẹlòmíín ọ̀rẹ́ lùbọ́ ni ó ti máa fi re ọkọ rẹ̀ létí báyìí ẹlòmíín kì í fẹ́ sáré lùbọ́ kẹ́ra gàrí ẹmọ káwẹ́ ni káṣẹ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ìpalẹ̀ mọ́ ni ṣùgbọ́n irú bẹ́ẹ̀ káwọn ẹni ọlọ́run fi ìpalẹ̀ mọ́ Ramadan ó máa ń palẹ̀ mọ́ rẹ̀ bí sábà ti nà sọ́ọ̀ṣì pẹ̀lú tuntun bá tọ́ mọ́ kẹjá kí làwọn ọ̀bàjẹ́ dà ń sí láti wọ́n tẹ̀lú sí àwa wọnú Ramadan ní mímọ́ tó ti ṣe yí kí kò ní ní lára wa láti máa fòfin ọlọ́run ọba mọ́nú Ramadan ẹ̀rí kó ní ṣe tí ó bí àwọn ẹni tí wọ́n ń palẹ̀ mọ́ Ramadan láti ẹ̀ pẹ̀lú kó lásán tí wọ́n palẹ̀ mọ́ rẹ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run bó o láti ṣe ọ̀sẹ̀ wọn Ramadan òru wọn kìíyàmù ẹ̀rí wọ́n nínú àwọn ẹni rí wọ́n ta ẹrú kan ta kan láwọn àtẹrúbìnrin yìí ẹni tí wọ́n ta sí ọwọ́ àdìpẹ́ Ramadan bọ́ fún retí ẹ̀ wọ́n bá ilé ẹ mọ orúkọ kẹkẹ ọ̀rẹ́ yẹn lọ wọn bá kí sọgà rẹ ibi ọgá mi ẹgbẹ́ rẹ padà síbi tí ì ti bọ bó wàá ní ṣe sí ìtàwé ní ti wá tó ṣe ṣe gbogbo ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ àfi ń súnmọ́ lọ́nkẹ́ láwẹ̀ ooru ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí wá ní ìrọmọ òun ni gbà pé yẹn fi wọ́n láàrin àwọn ọjọ́ tó ṣe yí pé gbogbo àwọn pátá rọmọtọ́nù ni wọ́n nípa gbọdọ̀dọ̀ ẹni ọba tó wẹ̀wẹ̀ kó ní fi ohun tí ń dùn mọ́ láyé fi kà yìí ọmọ àwọn àlejò olóṣèlú padà tún lẹ́nu ọbàlejò mi dàda sí àmọ́ ẹni ọba wa tẹ́ sọ́jú haram ṣe kí a ní amadi ilẹ̀ ó sọ pé náà ló wọ́n ká máa ṣe tòun tọ́ba tẹ̀ sí ní ọ̀run ọlọ́wọ́n padà hẹ́nẹ̀ nǹkan yẹn fún tọ́ba yẹ kó kẹtọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lọ́run ọlọ́wọ́n rẹ̀ fún nígbà gbé dàda sí àmọ́ ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run á sọ fún kí àwọn ẹni bẹ́ẹ̀ báyìí tó ti wà náà lọ́kọ̀ á lè fi gbogbo àwọn nǹkan tó jẹ́ adùn yín tó jẹ́ ìdùnnú yín tó jẹ́ nǹkan ẹ̀ tí ara yín máa yá sí tó jẹ́ nǹkan ìgbádùn yín ẹ̀yin ti lò ó láyè ẹ̀yin ti gbádùn pẹ̀lú ẹ̀ ní ìdìbẹ̀ kan mọ́ irúfẹ́ ẹgbẹ́ ní làá máa ń fún àwọn ẹni tó ń mu kí yẹn kọ sílẹ̀ láyé nítorí kí yẹn fi lè mú jọ ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò sọ fún amúsí láyé onímú níjọ́gbìn dàlẹ́ fẹ́yàmọ̀ ọtí ìsọ̀hún kẹ́dẹ̀rí kò ní fọ́ yẹn lérí kò ní wú yẹn rírà kò ní sí yẹn túta kò ní tà yẹn lórí ru. kí ni ẹni sẹ́rí àníká má lo aṣọ àárín aṣọ àríyìí láyé ń bí báyìí nítorí káfí lè wọ níjọ́gbìn dàlẹ́ fẹ́yàmọ̀ ni ẹni bá wọ láyé ń bí báyìí kò ní wọ níjọ́gbìn dàlẹ́ fẹ́yàmọ̀ ìyẹn máa yóò máa sọ fún ọ yìí pé oṣù Ramadan ti ṣe bá bá yín báyìí o oṣù àlùbáríkà èyí tó ṣe pé ọlọ́run ọba ti àwẹ̀ lọ́nà yẹn fún yín bẹ́ẹ̀ nínú oṣù yìí a sì ẹnu ọ̀nà gbogbo àbíjẹ́ náà ẹlẹ́ a sì ti gbogbo ilẹ̀kùn jẹ̀hímù ilẹ̀ jẹ̀hímù bákan gbogbo àwọn àti sáni àwọn ṣàyàfíì a jù wọn ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ a jù tún ọlọ́run ẹ̀rí àti pínlẹ̀ òrùn nínú Ramadan yòórù kẹwàá mi ọ tó lórí ju ẹgbẹ̀rún oṣù lọ ẹnìkan bá wá hẹ́mẹ̀ orin tí ń bẹ́ ń bí oru yìí fún ẹni yẹn ni aláwárí ọdún sàkúmákì wà láláwárí o ọjọ́ wa fi hòrẹ́rọ̀ ọjọ́ aláwọ̀ tí aláàní àwọn ọlọ́dún àti ìsìn wa máa fà nìke kí Ramadan ọlọ́run ní kó bá yẹn láyé kí yẹn sì ráwẹ̀ rẹ̀ gbà alẹ́ ìdára tó kù púpọ̀ àwọn náà ní ọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ta kan tó ṣe ń fi àwọn méjì kúkú jẹ̀rí ẹnì kẹta wá kú sórí ibùsùn rẹ̀ lẹ́yìn àwọn méjì tí wọ́n kúkú jẹ̀rí ẹni ó kúkú jẹ̀rí táwí ni kí wọ́n lọ síbi ogun ẹ̀sìn lẹ́yìn títà ṣìkà náà ní ẹ̀dẹ̀ má gbàgbé ṣíbi ẹni yóò tọ́ bá kú síbi ogun ẹ̀sìn ó ń tọ̀ wọn àlùjẹ́nà fẹ́ẹ̀tì ó ti wọ́n rí yíkó nǹkan ló tún aṣọ awájú àwọn èèyàn méjèèjì yẹn ẹ̀rí wọ́n dà ní sàlámà sọ̀rọ̀ yìí pé kò sí ní rí bẹ́ẹ̀ tí ẹni tó padà kú sórí ìbùsùn rẹ̀ yẹn tí kì í sí kí lẹ́yìn ìgbà táwọn méjì yẹn kú òun ti kírun báyìí báyìí báyìí rọmọdán tó bá aláyé ó tún gbà ọlọ́wọ́ sọ̀rọ̀ yìí pé mo fi ẹni tẹ́mi ẹni ànẹ́bí ń bẹ lọ́wọ́ rẹ̀ búra láàárín àwọn méjèèjì yẹn sẹ́ni kẹta ni mo ti ń bẹ láàárín wọn ó tó láàárín sẹ́mẹ̀ sílẹ̀ ọ̀pọ̀ Ramadan yẹn wò là ń ọlọ́dà kò jẹ́ ọba wa láyé o ọba ọba wa láyé gbígbàwẹ̀ náà ọlọ́dà kò fi rọrùn fún wa ọlọ́run bá ti gbígbàwẹ̀ náà ní rọrùn fún wa ọlọ́dà kò gbà á lẹ́sìn fún wa ọlọ́run kò má ti wá ní olórí ibú nínú Ramadan yìí kò sì ti wá ní aláwa rẹ̀ gbogbo nǹkan tá à ń fẹ́ ní dáadáa ọlọ́dà kò ṣe fún wa orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́dà kò ṣàánú wa ń bẹ̀ ọlọ́dà kò ṣàánú wa ń bẹ̀ ìyapa yìí kọ́ ọlọ́dà kò já lè síwọ́ nínú ìyapa ọlọ́dà lè gbogbo nǹkan tó lọ́wọ́ bá ti wá ti kó wa ní dáadáa nǹkan tó kọ́ àjà láéláé àlẹ́ sì gbẹ́ná lọ́mọ kan ṣe ìfẹ́ nìkan wa gbogbo àwọn ọmọ tó lọ́wọ́ dúró fún ọlọ́run sọ wọn ní ọmọ ògùnkún ọlọ́run ṣe wọn ní ọmọ dáadáa ọlọ́run dákun máa di wọn ya kò sí o àwọn náà dákun dákun bọ̀tẹ́ wọn dá ọlọ́run dákun bọ̀tẹ́ wọn dá à ń tẹ̀sí báyìí láéláé ọlọ́run dákun máa jẹ́ àṣẹ̀sìn o à ń tẹ̀sí báyìí ọlọ́run máa jẹ́ àṣẹ̀sìn láéláé o. الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمكم الله you.